òkú yẹn lára nù sàárè rẹ̀ tó bẹ́ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam máa ń ṣe tí sọ̀láàtù jánásà bá ti fòrò ó máa ń ṣe sọ̀láàtù sí sàárè òkú yẹn bẹ́ẹ̀ náà ni nínú sahih al-imam al-bukhari àti muslim ọ̀rọ̀ arábìnrin tó máa mójútó mọ́sálásí ànàbì sallallahu alaihi wasallam tó wá sáláìsí lóòrùn ọsàláìsì lóru tó wọn á sọ fún anabi sallallahu alaihi wasallam gbàtà anabi béèrè pé mo lọ wà wọn ló ti sàláìsì mi kí ló dé tẹ wàá sọ fún mi ẹ nígbà tó sàláìsì sí òru ní kíníkan kíníkan tọ anabi sallallahu alaihi wasallam wọn fi sàárè rẹ̀ hàn ó sì lọ sí sọ láti sí lára tọ. So, ابن القيم صلى مرة على قبر بعد ليلة نقبع كاري ó ṣe sọ̀láàtì sí sàárè òkú tó ti kú lára tó ṣe yí pé kò ju òru àná náà lọ tí wọ́n sin ṣé àwọn akẹ́lẹ́ yẹn ò tí kò tí pẹ́ rárá. wọ́n mọ̀ rẹ̀ tẹ̀lé bàdẹ̀ tẹ̀lé ẹ̀sìn ní ìgbà kan lẹ́yìn ìjọ mẹ́ta ní ìgbà kan lẹ́yìn ìjọ mẹ́ta wàmàrẹ́tẹ̀n ba'da shahrin ní ìgbà kan lẹ́yìn oṣù kan walam yuwaqqiti dhalika waqta anábì òsì dágbà kan pé náà nígbà tá a lè ṣe sọ láti sísàárè láradà tásìkò yẹn bá ti kọjá pálẹ̀ sí ṣùgbọ́n èyí tó ń sọ pé lẹ́yìn oṣù kan yẹn ẹgbàá wa tó mú wa kọfẹsẹ̀ rinlẹ̀ kò fẹsẹ̀ rìn lẹ̀ mursal ni wa laysa muttasilan kò dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ẹni tó kpó sẹlẹ̀ kì í ṣe sàhábì tọ́ wọ́n á ní ẹlòmíì tó ń gbà wá látọ̀dọ̀ ibn Abbas ìfọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ Allahu alam sábà sọ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ̀yin oṣù kan yẹn wá ní ìtumọ̀ kan yàtọ̀ lọ́dọ̀ àwọn hanabila tòṣe pé mẹ́tàbù wọn náà ni mẹ́tàbù tí ìmáàmù Ibn al-Qayyim kì í ṣe mẹ́tàbù tiẹ̀ náà àwọn sọ pé a lè ṣe sọ̀láàtì sí sàárè lára nígbà táwọn ọba láǹfààní àti ṣe sọ̀láàtì sókù lára kó tó di pé wọ́n sin tí ọba tí ì tayọ oṣù kan tí wọ́n sin tí ọba tí ì tayọ oṣù kan tí wọ́n sin fa lè ṣe sọ láti ṣe sàárì rẹ̀ lára tó bá ti wá ta oṣù kan kọ́ a gbọ́dọ̀ ṣe sọ láti ṣe lára nítorí pé ó ní akọ̀sọ́ màá nọ́kẹ̀lì oṣù kan ìlànà àsìkò tó gùn jù tí wọ́n gbà wá pé lẹ́yìn rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ṣe sọ láti ṣe òkú lára nígbà tá a sì mọ̀ yín pé ádámù naqli laysa naqlan lil ádám wọn ò gbá wa kò túmọ̀ sí pé wọ́n sọ yìí pé tọ́ba tí wàá di oṣù kan lọ o wọ́n lẹ̀ gbọ́dọ̀ ṣe sọ láti sísáré ńlára ẹni tó ní tó wá ti di oṣù kan lọ ẹ̀ gbọ́dọ̀ ṣe sọ láti sísáré yẹn lára tí ẹ̀gbà wa ìgbà máa fẹsẹ̀ rìn lẹ́nu kò sẹ́rì kò sẹ́rì fún torí pé ànábì ṣe kò sì sọ pé ó kì í tá a ṣe yìí kò gbọ́dọ̀ ju bẹ́ẹ̀ lọ́mọ́ o ṣe lẹ́yìn ìjẹba o. ṣé ìgbà táwọn Ànábì sallallahu alaihi wasallam tí ò láǹfààní àti ṣe sọ láti sí òkú lára kó tó di pé wọ́n sin tó fi wọ́n padà ṣe sọ láti sí sàárè rẹ̀ lára ṣé ìtumọ̀ tí sọ láti tiẹ̀ tún ní sókù lára àbí sí sàárè òkú lára iná ìtumọ̀ tí sọ láti tiwa náà ní sókù lára àbí sí rẹ̀ lára ni nǹkan ẹ̀mọ̀ pé yàtọ̀ wà ẹ̀hẹ́n torí pé Ànábì sallallahu alaihi wasallam tiẹ̀ ni wọ́n ó ní alẹ́ ẹ̀ẹ́dẹ̀ntumúni èyí wá ṣe tẹ́ ẹ̀ sọ fún mi nígbà tó kú lánàá náà wọ́n ní òru ni a ti fẹ́ láti di ọ sílẹ̀ lóru anábì sallallahu alaihi wasallam ni tẹ́ ẹ̀ pé tí mò ń ṣe sáwọn òkú yín lára oníjẹ́ máa rí ọkàn náà àwọn sàárè wọn bí sọ eléyìí túmọ̀ sí pé ìtumọ̀ ńlá ni lódodo kò yẹ kéèyàn kú láyé ànábì sallallahu alaihi wasallam ká má bọ́ ànábì gbọ́ torí pé ta lẹni náà tí ò fẹ́ kákòkù tòun náà tá a lọ sin orí fọkànbalẹ̀ ń sáré tani ọ̀fẹ́ ara oríire tọ́lọ̀ ní káwọn èèyàn ó ṣe látàrí pé wọ́n bá ànábì lò gbanú ẹni tó bá kú tó sì láǹfààní kọjá pé ànábì sallallahu alaihi wasallam ló ṣe sọ láti sí lára yóò rí ìbàlẹ̀ ọkàn nínú sáré rẹ̀ ẹ̀ má wa à ń bẹ lọ́ọ̀nù à ń bẹ lọ́ọ̀nù kí sọ láti wá tá a ṣe sí lára kó jẹ́ sábàbí oríire fún àmọ́ kìí ṣe kó tó a garanti ibẹ̀ síbẹ̀ rí nínú hadith sanabi sallallahu alaihi wasallam ń sọ pé kò sí mùsùlùmí kan tí ó kù táwọn èèyàn tí wọ́n pọ̀ tí wọ́n tú ọgọ́rùn tí wọ́n á dìde dúró ṣe sọ láti sí lára àwọn èèyàn yẹn jẹ́ mùsùlùmí kulluhum yẹsàrúnmùnà lẹ gbogbo wọn kò sí sẹ́nìkan tá a yọ lẹ̀ bí ìgbà tá a ti fi pàdé ká tó ṣe sọ láti yẹn gbogbo wa o a máa tọrọ ọ̀pẹ̀ fún lọ́dọ̀ ọlọ́ọ̀ni àyàfi kọ́ làwọn bọ́ gbà pẹ̀ wọn lórí ẹ̀ wọ́n jẹ́ mùsùlùmí sẹ́nu pé máa ń ṣẹlẹ̀ láwùjọ tí wọ́n á ń gbà mí sẹ́pé tó kù bá kú wọ́n bá gbogbo èèyàn ṣe wọ́n máa wí ó ní mùsùlùmí lọ́rẹ̀ ó ní kírísítẹ́nì lọ́rẹ̀ ó ní àwọn olóró lọ́rẹ̀ olóṣàngó lọ́rẹ̀ gbogbo wọn àwọn àdàlú péjọ wọn á ní tọ́ a yìí o àti mùsùlùmí ni àti kìrìtẹ́nì ni àti olóró ni ni ni gbogbo yẹn tò ẹ̀tò ẹ̀tò ẹ̀tò níta máa ń wí ẹ̀yin náà máa bá láwọ́ àkùbọ̀ ẹ̀tọ́ wọ́n sọ pé èèyàn ọgọ́rùn tí wọ́n jẹ́ mùsùlùmí sẹ́wọ̀n kí nǹkan ti ṣẹlẹ̀ níbi tiẹ̀ bá ọlọ́mọdé ara kò bá jọ kú wa mẹ́jẹ àríká tó kú so kọ́dà ẹnìkan kú wọ́n wá ń sọ fún wa yí pé wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ wàá bí àwọn mọ̀ pé kì í ṣe gbogbo ẹ̀yin mùsùlùmí o àmọ́ gbogbo yín pátá ẹ máa ṣe láìlá ìlàlá láìlá torí àmọ́ta nínú yín lọ́lọ́wọ́ ti torí ẹ̀ sànù ẹ̀ ẹ̀ ó nǹkan bẹ̀ ṣé torí káàkiri ọlọ́wọ́ sànù mùsùlùmí ẹ gbọ́rọ̀ ń bẹ́ so <laughs> nǹkan ni kéèyàn máa gbẹ̀sìn yìí o àkóbá ńlá ìwòfó kùnú sàárè tó ń délé májẹ̀mú kan àdéhùn tún sọ yìí pé ẹnì kan ò ní kú káwá rí yẹn ogójì nínú àwọn ẹni tó bá dúró ti sọ láti sí lára la yushrikuna billahi shay'a tí wọn kì í ṣe nǹkankan sorogún sọlọ ẹ májẹ̀mú lánàá wọn yìí ti nǹkankan bí ti wùlé ó kéré ma wọn ò lóńdè wọn ò lórúka wọn ò lé e tán mọ́lẹ̀ wọn ò sọ nǹkan ọkùnrin kò sí ìtọ́wà lábẹ́ àdògán lábẹ́ àrò ẹ̀sẹ̀ ìmọ̀ pé ẹni tí ó bọ̀ nile ilẹ̀ káàró ìdíire wọn ò ní tó nǹkan ee wọn ò ní tó nǹkan wọn ni wọn ò tún wá sọ pé èèyàn méjì o èèyàn ogójì torí ẹ o tètè kó o tètè rìn mọ́ àwọn ẹni rẹ kó o tó kú wàhálà ńlá ni kéèyàn rìn ẹni ọlọ́run tí ń tẹ̀lé tó kú torí pé níjọ́ tó ẹni tó bá ṣe wọn tó bá yẹ kó àwọn ẹni rẹ náà ni alihamudulilayi tó bá jẹ́ àwọn dàkejì ni wàhálà àwọn ni ó kún bẹ́ẹ̀ àwọn náà sì wọ ah, ọ̀kan nu wa ni káàlẹ́ ni náà tí ó ti wá sẹ́yìn òbí dáa tó bá jẹ́ kó gidi àwọn ẹni rẹ náà lọ́n bá ṣe káti ẹ̀ pé èèyàn kan náà gbé tọ́ bíi mélòó wà láàrin wọn àti ẹ̀tí rẹ̀yìn ogójì tó yẹ kó máa ṣe ọlọ́ọ̀lá kú wọ́tẹ́ ìlàbílà ó kú oríire tá a wá rí ogójì láàrin àwọn tó ń ti sọ láti yẹn sí lára tí wọn kì í ṣe nǹkan kan ṣẹbọ sọlọ Ọlọ́run bọ gbà pẹ wọn lórí ẹ májẹ̀mú ńlá mi ẹ mọ̀ pé nìsín àwa wà tán láti máa nǹkan tí wọ́n ní yóò ṣèyàn láǹfààní àti tí ò ní ṣèyàn láǹfààní. but àwa àwọn ò tí ì lọ àmọ́ ní tó ti ṣẹlẹ̀ sáwọn tó ti lọ náà bọ̀ wá ṣẹlẹ̀ sáwà náà ẹnu kọ́ àwọn dúró à ń ṣe sọ láti sáwọn kan la lónìí àwọn kan ní ó ṣe sáwà la lọ́la ọ̀nà tí kálukú sì sánlẹ̀ fúnra ara rẹ̀ ìní wúlò fún ìní sì ń ṣe níkà èwo làwa ń sánlẹ̀ fúnra wa jẹ̀mọ́ irú àwọn tani àti ta là ń bá rìn irú tani àti ta làwọn ọ̀rẹ́ wa eléyàn ni tó kù fún wa jẹ̀mọ́ tá bá inú ó kù fún ata bá kú torí ẹ̀ ló ṣe jẹ́ pé báwa máa ń ṣe tó ń pàdé níbi dáadáa ẹ mẹ́jẹ̀ á jẹ́ kọjá pé tá a bá ti tú káàmì ìjókòó báyìí ó sì ti parí náà rẹ lómi wà bẹ́ẹ̀ ni wọ́n ti dijọ́ tó máa tún pàdé níbi dánilẹ́kọ̀ọ́ tó láwọn àlejò àlejò ó sì parí nù kò sájọṣepọ̀ kan tó nítumọ̀ ó yẹ kájọṣepọ̀ tó nítumọ̀ wà láàrin wa pé bó la ti pàdé ibi dáadáa ni wọ́n gan lọ́mọ ẹ̀yà mi lọ́nà tó ṣe pé tí dáadáa bá ba àrìọ̀ táyì dáa bá ṣe àrìọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ṣe eléyìí ló lè pé wa o because o nídìí àwọn ọmọ ìyá rẹ̀ kọjá bó ṣe lérò o nídìí wọn kó tó kú o sì nídìí wọn lẹ́yìn ikú rẹ̀ àwọn ẹni tí ń ṣe tọ́ lọ́hùn tó bá pa àwọn ẹ̀la bá rí tí wọ́n dúró ṣe sọ láti ṣe ọ́ lájọ́ tó lọ wàlá òkú oríire lọ̀rọ̀ rẹ̀ ọ̀mọ̀ sí unlike kọjá pé àwọn àtòjì jẹ́ àwògede wọn ló dúró àkóbá ńlá ni fún yàn tọ eléyìí ń jẹ báwọn lọ́dọ̀ àwọn kan nínú àwọn olùmọ̀gẹ́bí imam malik rahimahullah àwọn ní rárá rárá tó bá ti sìn yàn tó ti gbé sáré ẹni tí ọba bá sọ láti kò sí wàhálà kò sí wàhálà pé àwọn ọmọ ẹsẹ sọ láti sí sáré kan la kí ló dé wọn lé lóyún tó ànábì ní kì í ṣe tẹlómi ẹ mẹlómi wà tó nà tó ṣe sọlá tó sáré látọ yàtọ̀ sànàbì pètòrí pé nbà sọlá màá lọ sàlù àlámọlọ tó di sáré wọn lànàbì ló sọ àìsàn kùtù ànábì ṣe kó lè bá fi kọ́ alẹ́ pọ̀ ni tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ó ń bẹ nínú àwọn èèyàn tí ó takò ọ tó máa ṣe sọlá tó sáré la kódà àwọn lè takò ọ níbi tó ti gbóná wípé ah lẹ́yìn lẹ́yìn asọ́tẹ̀bọ̀ lágbájá sáré ló tún kù ìmbá sọ̀láàtì jánásà ẹnu kálọ̀ mi ò ní dúró kò ní dúró gbọ́ tẹnu ẹ pé lọ́ọ̀ọ́ìlọ́ ibi tí wọ́n ti ń bá sọ̀rọ̀ lọ́ọ̀ọ́ìlọ́ ìlọ́lọ́ ó ti kù lọ ìròyìn ó sì ti dé gbogbo ibikíbi bàbá tẹ ẹni ọmọ ẹsẹ lè máa mú ah, a dáa ibi tí wọn bọ ọdá níbo ni ẹ bá sáré ní bọ sẹwọn pé báwo yẹn tún ṣe burú tó mo ní béèrè pé báwo ní ṣe ń bọ ẹ ayé ni wọ́n sì wá bá ní ẹlẹ́ni jẹ́nu pàápàá jùlọ àwùjọ wa àti kọ́ wa tún ṣe ṣé ẹ̀yin lè ṣerú ẹ̀ tẹ́nìkan gbọ́rọ̀ ẹnìkan wá fún yín kí ọ bàjẹ́ tẹ́yìn á sọ pé jókòó ẹ̀sìn rà pé onítìǹ pé ń bì nítorí ọ̀sọ̀ tuntun sọ́ǹtì ẹ̀ pẹ̀lú kí n tẹ́ kí n kí ni mo á ṣe tí mo fi ṣe yàn burúkú àlọ́ wa bá yàn jẹ́ wájú èmi ò sì fẹ́ láti kankan nú láì jẹ́ pé mo mọ tó bá ṣẹlẹ̀ tòtá bá ti kọ́ra i pé àwọn èèyàn tó máa ń bàjẹ́ tó máa ń bàjẹ́ yóò ni ó gbogbo bàjẹ́ lọ torí pé sẹ́wọ̀n ti sọ fáìlì èèyàn yá báwọn wàláhì kò sí kò sí tó lè lẹ́ torí ẹ̀ ló ti jẹ́ pé Imam Malik òun sọ pé rárá tí wọ́n bá ti sin òkú àgbọ̀dọ̀ ṣe kí ni àgbọ̀dọ̀ ṣe sọ láti ṣe lára. tọ́ ẹ sì máa ń pín nínú ṣẹ̀ríà a ní anáhìyó عن الصلاة على القبر والنهي عن الصلاة إلى القبر nǹkan méjì yẹn wà ẹ gbọ́dọ̀ dúró lórí sàárè ṣe sọlẹ ẹ sì gbọ́dọ̀ fi sàárè ìtìwájú máa ṣe sọ̀láàtì a sì tún láti sọ̀láàtì sí sàárè tá a bá sọ̀láàtì sí lára a tún ṣe sọ̀láàtì sí lára bóyá lóṣù láti pin aláàánú méjèèjì ẹnìkan gbọ́ kí owó orí ti kàn yìí wípé a kì í fi sàárè ìṣíwájú máa ṣe sọ̀lá so òun wá gbọ́ kí o ti pé téèyàn bá bá sọ̀láàtì sí òkú lára èèyàn náà lè ṣe tiẹ̀ sára sàárè rẹ̀ kọ́ gbọ́yùn sẹ́mi kó náà lè pé anta tusalli ila al-qabr ay ja'alta al-qabra qiblatan ọ̀sọ̀ sàárè di kíbílà tiẹ̀ wàhálà kan tó nù tìrẹ̀ ló jẹ́ pé àbọ̀ kéw wàhálà púpọ̀ nù èèyàn gbọ́ gbogbo èèyàn mọ gbogbo ẹ̀ tòṣẹ́ yẹn bá mọ níwọ̀n bá tó bá lè mọ eléyà fún yẹn láǹfààní láti jẹ́ pé fanfa ò ní pọ̀ fanfa kò ní pọ̀ fanfa tó bá ti pọ̀ ó túmọ̀ sí pé ìmọ̀ èèyàn kò tó nǹkan kan náà ni wàhálà ti ń pọ̀. ahmed ni man yashukku fi salati ala al-qabr tálẹ̀ nínú àti ṣe méjì nípa akọ́tọ́ ká ti sọ̀láàtì sísáré lára tá a bá bá sọ̀láàtì. ẹ̀rọ mádàbù tiẹ̀ àti sọ pé tọ́ọ̀ bá ti bá sọ̀láàtì ó ṣe sọ̀láàtì

أني ويروى عن النبي صلى الله عليه وسلم كان إذا فاتته الجنازة صلى على القبر من ستة أوجه كلها حسان أريد أن أمسى مستقبالة عن النبي صلى الله عليه وسلم كنت أبابا صلاة سيسا أسيو كلارا أما في صلاة سارة سارير بأريد أن أمسى تنسى فاسق مريقي لدى أحمد أني تتوسكا أليس صلاة سارة لارا toro ńlọpọ̀jù nínú tí wọ́n gbà lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam pé lẹ́yìn oṣù kan sọ láti si lára. ìmáàmù shafi'i rahimahullah òun sì sọ pé a máa ṣe sọ láti sókù lára lódiwọ̀n àgbàtà lérò para rẹ̀ ò sì jẹrà lódiwọ̀n àgbàtà lérò pé ara rẹ̀ ò sì jẹrà títí ìgbà wo wá experience kí lóyún pé anatomy àbí kí lóyún máa kọ́ tẹ́ ẹ máa fi ìgbà wo ẹ sọ fún wa nà ẹ sọ̀rọ̀ bàbá yìí ẹ Idris kò burú ńgbà tẹ bá wò wò eléyìí tá a bá máa àǹfààní wà ń bẹ̀ o àǹfààní wà ń bì sẹ́rí gbogbo mọ̀tẹ́ nǹkan kò sí ètò òwúlò yẹ́sẹ̀ pé mò ń sáwàdà o torí pé nísìnyí máa ìgbà wo lára máa jẹra ọ pàtàkì ẹnì kan àwọn orí tẹ tiwa kì í tọ́jọ́ kì í tó sùn wọn ló ti kún so ìmọ̀ àtẹ̀ǹkọ́ yẹn tó bá ń jẹ́ pé wọ́n bá lò á mọ̀ mọ̀ ike òkúta sìn yìí o ọpẹ́ jù títí gbà báyìí ara rẹ̀ ti pòórá sàárì rẹ̀ ó tún wúlò fẹ́lómi kò sínú pa ń sìnkú lórí òkú o torí pé bí wọ́n ṣe máa ń sìnkú nù nígbà tá a sìnkú yìí ní ìsá mọ̀ pé sáfù yìí títí gbà báyìí á tún láǹfààní àtúntún padà wá máa lo àyè yẹn láti bẹ̀rẹ̀ so ìdínú tí a ti wọ́n fi máa ń sèyàn sí bàkíyà títí dòní ti lọ bí ẹgbẹ̀rún kan àbọ̀ ọdún ṣe wàá rò pé sàárè kọ̀ọ̀kan náà ní fókù kọ̀ọ̀kan ní ọ̀wá tán ilẹ̀ abàmíwónu torí pé ẹni tí wọ́n ṣe àwọn ti lẹ́ experience wọ́n ń lò mọ̀ tí wọ́n ní ẹjọ́ àánú ló tiwa náà wípé òkúta sìn yìí nígbà tá a bá rí ọdún kan àwọn eléyìí ti pòórá sàárì yẹn tuntun àrẹ́dì fẹ́lómi ìta wọn ti fẹ́ gbé òkú mi ìtítọ́ lọ́wọ́ kọ́ pélé ọjà ara rẹ̀ á sì tún ra kẹ́rẹ́ bá ti bá àwọn majority ilẹ̀ ọjà ara tiwọn torí àti pèsè eléyìí náà lẹ̀ fẹ́lómi fẹ́lómi fẹ́lómi torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀kọ́ tá à ń kọ́ agbọ́dọ̀ máa kẹ́kọ̀ọ́ nítorí pa fẹ́ gbàwé ẹ̀rí ìwé ẹ̀rí inṣàlá kálukọ́ gbà tiẹ̀ ṣùgbọ́n akẹ́kọ̀ọ́ nítorí pé fẹ́ ṣèyàn láǹfààní àwọn náà fẹ́ gba ìmọ̀kànnù kúrò lára wa torí ẹ̀ tá a bá mọ títí ìgbà wo lára máa jẹrà so eléyìí ń fún wa láǹfààní láti mọ̀ ẹ́ rí i pé àwọn ẹni tó máa ń sejọ́ keje àwọn tó máa ń sogójì ọjọ́ àwọn náà láwọn àlọ́ kan tí wọ́n lọ́mọ àti sọ nígbà tá à ń ṣe àlàyé tawhid so àwọn sọ pé òkú yóò ti wú títí ìgbà báyìí ìgbà báyìí ni ọ̀ wá bẹ́ẹ̀ làwọn ti ń sàwọn àdúrà ọjọ́ keje <laughs> ogójì ọjọ́ tó pé torí kí bíbẹ̀rẹ̀ ó lè ṣe déédéé kó lè ṣe déédéé àdúà kádùà ò lè bàa jẹ́ pé tọ̀ kò ní bẹ́ dànù. so eléyìí túmọ̀ sí pé nínú èrò tiwọn ní táwọn ronú ibẹ̀ láti wọn bùkátà mọ̀tẹ́yìn kọ́yùn wípé òkè nínú mọ̀tẹ́yìn kọ́ títí ìgbà wo lẹ́yìn lẹ́ẹ̀ṣèwádìí ipe ara lè jẹrà parí ṣùgbọ́n àwọn ti mọ̀ nù sẹ̀rí àgbẹ̀ tí gbogbo ara gan jẹrà parí nǹkan kan wà tí kò ní jẹrà láéláé dídọ́gbọ̀n dàrú kìyàmù wọ́n ń pè ní ajibo zenab níbi tí egun ẹ̀yìn tán sí egun sóńsó báyìí kò lè parí láéláé ilẹ̀ òní jẹ́ láéláé òun náà lọ́lọ́run tún pa aláṣẹ tí ó tún dà wá padà tó bá dìgbà tọ́lọ́run bá tún fẹ́ jí wa dìde kò sì pa dandan pé gbàtẹ́yìn wúsàárè kẹrin sábà pa wá rí tó tẹ́ ẹ bá wà dáadáa ẹ̀ bá rí ekuku ṣe gbogbo nǹkan ló ṣe fojú lásán rí so eléyìí jẹba ìmáàmù Ṣáfi'í ni títí ìgbà tá a rò pé arọ́ jẹrà tí ọba ti jẹrà tán a lè máa ṣe sọ̀láàtù sílá fẹ́ni tí ọba ti ń tò sínú. ṣùgbọ́n ìmáàmù Malik àti Abu Hanifa rahimahumallah wọ́n ní a gbọ́dọ̀ dánwò wọ́n bá ti sunkún wọ́n ti sínú àyàfi tó bá jó lórí wa olórí àwọn mùsùlùmí lápapọ̀ ó ní òsínlé nígbà yẹn so tí wọ́n ti wá síyàn kò burúkú kò nìkan dà sí gẹ́gẹ́ bá nàbí ṣe jó lórí wa tí ọjọ́ kò náà ni ọ̀bá sọ láti tó fi ṣe so àwọn níbi ó ṣe mánu èsì pé gbogbo èèyàn náà ni wọ́n á pe ìbá sọ láti wọ́n lọ bí sàárè àbí òye wa ẹ̀yin sì ti mà ike lọ́pọ̀lọpọ̀ tá a bá sin òkú sórí tẹ́ tó sì jẹ́bi tí gbogbo aráàlú ti máa sin òkú sórí tẹ́ ìrọ̀rùn kọ́ ni yóò jẹ́ fún ọ láti máa tètè dá sáré bàbá rẹ àbí ìyá rẹ àbọ́mọ ìyá rẹ tó kù mà níbi tí orí tẹ́ ti kún kò sì sáyè láti mú nǹkan kan tó yàtọ̀ sí máa sàmì pẹ́bọ́ orúkọ àbí símẹ́ǹtì oríṣi kan àbí siramikiláìsì ẹ̀ àbí ẹ̀sẹ̀ kò sáyè gbogbo ọjọ́ra wọn lọ ní uniform sọ àfikọ́ ká pétọ̀ ibi tí fẹ́ǹsì ti bẹ̀rẹ̀ sàárì kẹẹ̀ẹ́dógún sí one two three four five ẹbí òye bọ́yá eléyìí ọmọ sí dá màdìgbà kan tòun bọ̀ bá tún yá eléyìí náà yípadà lè bá ṣáà pé iwájú bàbá bàbá mi ló dúró sí tóró pé bàbá tiẹ̀ ni àdúrà kọ́sámọ̀ bá gbogbo òkú mùsùlùmí ṣèyí ò jẹ́ báwọn. wọ́n ní nínú ìlànà anábì sallallahu alaihi wasallam òun ni pé tó bá ti pọ́kùnrin lọ́ bá kú wọ́n ti wá ti sọ̀látùl jànáza sí lára ọkùnrin tó kú yẹn déédéé bí orí rẹ̀ ládùú o tó bá ti tẹ́ òkú sílẹ̀ níwájú wa abẹ́ ti sọ̀látùl jànáza sí lára déédéé bí orí òkú ìní lè má mú odò tó bá ti pẹ́ ẹni tó kú sáà ń ṣe sọ̀látùl sí lára bá jẹ́ ọkùnrin. tó bá wá ṣe yí pé obìnrin bá ní déédéé bí àárín rẹ̀ lànàbí odò ẹsẹ̀ mọ̀ pé àárín èèyàn ni dodo déédéé bí dodo lànàbí odò tó eléyìí túmọ̀ sí pé yóò máa rọrùn fún ọ ní ìsìn láti máa sọkùnrin là ń ṣe sọ láti sí lára ni àbóbìnrin látàrí ibi tí ìmáàmù bá ṣe kí ni tó dúró lókùnrin àti ìmáàmù náà bá mọ̀ nípa òfin ọlọ́run wọn kẹ ewu ló ń gbà àbá àdó ń gbà tẹrẹ àbá àdó ní <laughs> ẹwọn kẹlẹ wàhálà kan tún mi pé kíni àníkà ti ṣe sọ láti sí lára rárá o kì í ṣe àníkà ti ṣe sọ láti sí lára ràn anabi sọlá àṣọlá ọ̀sàdédé dúró ń bi orí àfi nítorí pé ká dúró ń bi orí òkúkùnrin òun lẹ̀sìn ọ̀sàdédé dúró níbi ìdodo àfi nítorí pé ká dúró níbi ìdodo obìnrin òun ní ọ̀rọ̀ yìí yẹ bó ṣe wáyìí òun lọ́dọ̀ gbajù àwọn àdìsí tó sì fẹsẹ̀ rinlẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wà lórí ẹ̀ so nítorí ẹ̀ ètò ọ̀dọ́gbajù ọ̀rọ̀ mi wà ó nínú fẹ́k àtòdìjẹ rẹ̀ títọ́bájọ́kùnrin ni ó déédéé bíi dodo rẹ̀ tọ́bájọ́bìnrin kọ́ orí ẹ̀ oríṣiríṣi analysis wà àmọ́ analysis nígbà tó bá ti àdìsí tọ́lá ń sọ pé ẹ tó bá pé bí ìdodo obìnrin lọ bá dúró kò lè máa ro nǹkan míì ẹ tọ́lá ti jẹ́ pé bí orí ẹ ni kò sí ní tó rò àmọ́ pin kí lọ́ọ́ fi fẹ́ rò bàbá àdúró ń dédé dodo bàbá àmọ́ dúró ń dédé dodo ẹ dákun tí ìbá sẹni tó rí rẹ bá ti dàrú <laughs> òkú màlẹ́yìn ọ̀ àwájú rẹ̀ lótú a máa ronú kíni pé kí lọ́ọ́ sọnù tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ mbẹ́ ọ̀hún nínú lànà anabi sallallahu alayhi wa sallam òun náà ni wípé tó bá ń ṣe pé ọmọdé kékeré ńlọba ṣaláìsí anabi tó máa ń ṣe sọ̀láàtù sí lára tó bá ṣe pé ọmọdé kékeré ló ṣaláìsí anabi máa ń ṣe sọ̀láàtù sí lára tọ́ àdìsí sì wá lórí rẹ̀ pànàbí ni at-tiflu yusalla ọmọdé kékeré tó bá ṣe pé òun ló kú a sì sọ láti sóun náà lára o a sì sọ láti sí òun náà lára tọ lọ́pọ̀lọpọ̀ láwùjọ wa ń bí báyìí ní gbogbo àwọn ilẹ̀ Yorùbá yìí àwọn wọ́n máa ń kàkún kankan tó jẹ́ nǹkan tó jẹ́ kókò tí ẹ̀ ṣe gbọ́ ọmọdé kínkínní kó àwọn máa ti sọ láti kínní la ẹni tó ti tó ti kódà sínú lẹ́dà Ghana must go tó ti lọ sọ sórí àkìtàn. a'udhu billah ọmọ èèyàn lẹ́wọ̀n afajá jẹ lẹ́fẹ̀ẹ́ lẹ́dẹ̀ jẹ ẹ bẹ̀rù jọ́tọ́ náà gbé wa dìde ni tẹ́lọ̀ ọba obìnrin léèrè nípa èèyàn ló náà tó ṣe pé kú kùn kò pé má sọ tó bá kó kú ṣáájú keje ẹ sọ lórúkọ sókè lọ kí ṣe sọ kí ló dé tẹ̀ pa àwọn mùsùlùmí kó ń ṣe sọ láti sùn tẹ̀ lọ sí sórí tẹ̀ àwọn mùsùlùmí. sílẹ̀yìn ti mà nípa irú wọn ní ní síwájú tí wọ́n tún wájú ṣe é lẹ́ẹ̀dẹ̀ àwọn òbí wọn. àwọn ní máa sì pẹ̀ fáwọn òbí ń jọ̀gbìn dàrú kìyàmà nígbà tóbi bá wọ ga ò tí ọ̀rọ̀ náà lọ àwọn ọmọ kéékèèké yín tó ti kú àwọn ni ó sì pẹ̀ pé ìwọ ọlọ́run jẹ́ bàbá mi ó ẹni tó tó a tó kódà sínú ọ̀rà sọ̀sọ̀ sórí àkìtàn ṣé tó náà bá gbọ́ bí o ṣe ṣe o tó fóun tó fóun tó ń jẹ fájá jẹ tó fóun fún ẹlẹ́dẹ̀ jẹ ṣé náà máa ń sì tẹ̀sùn ta ni torí ẹ ẹ jẹ́ ká lọ mẹ̀sìn wa o ká sì máa lò àmì àìláàánú ọwọ́ àánú rẹ̀ ká má a pè ta ìlẹ́sìn kì ń tọ́ da tọ́ tẹ́yìn bá kú èèyàn ni gbogbo èèyàn tó bá kú èèyàn ni kódà gan òkú kèfèrí ni wọ́n ń gbé lọ níbi tí anabi sallallahu alaihi wasallam anabi dìde dúró wọ́n ní àá káfíìrì mà ní anabi ni tí kìí ṣe pọ́lọ̀ lọ dẹ́mi rẹ̀ ni tí kìí ṣe pọ́lọ̀ lọ dẹ́mi rẹ̀ ni tó ẹ̀kọ́ ńlá ńbẹ̀ńbẹ̀ fún wa torí ẹ̀ tó bá ti pé oyún oyún lọ jábọ́ ọmọ jábọ́ nínú oyún àbí oyún bàjẹ́ àmọ́ a pé ọmọ tó jáde yẹn ẹ̀dá rẹ̀ ti pé arórí arọ́rùn arọ́wọ́ arẹ́sẹ̀ aríkùn wàlàkín ọjà bọ̀bẹ̀ ló kù òun náà àtúní lọ gbé sọnù pọ́mọ ẹ má kínníkínní àtúnwé òun náà àtúnfàṣọ gbẹ̀yìn sóun náà lára àtúnṣe àmọ́ pẹ̀lú májẹ̀mú ìwé kíru ọmọ bẹ́ẹ̀ kó ti kóṣù mẹ́rin nínú ìyá rẹ̀ oyún tó jábọ̀ tó bá ti kóṣù mẹ́rin jóṣù mẹ́rin lọ gbogbo ń dáa máa ṣe fún òkú náà láti fún náà nítorí pé oṣù mẹ́rin tó bá ti pé ọlọ́run ti rán màlẹ́kà sí wọ́n ti fẹ́mi sí lára àti pé lẹ́yìn ẹ̀mí tí wọ́n fẹ́ sí lára lọ́wọ́ àti kí ni lọ́wọ́ á kú gbogbo òkú mùsùlùmí ẹ̀wẹ̀ ọlẹ́tọ̀ sí káwẹ̀ ọlẹ́tọ̀ sí ká ṣe sọ láti sí lára káfa sọ gbẹ̀yìn sí lára ká sì sin sórí tí àwọn mùsùlùmí eléyìí jẹ́ ètò dọ́gbájú nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ọmọ ẹnu àwọn olùmọ̀ tó sọ pé tó ń bá jábọ́ àbí kìnnì kan àmì ṣe sọ láti kan sílá kan lọ sùn rárá á ṣe sọ láti sílá torí pé àdìsí tó fẹsẹ̀ rìn lẹ̀ tún wá ń pa eléyìí náà. nínú Sunan Ibn Majah rahimahullah anabi sallallahu alayhi wa sallam wọ́n lọ sọ wípé sallu ala atfalikum fa innahum min afratikum ẹ máa ṣe sọ láti sọ àwọn ọmọ yín kéékèèké tí wọ́n ṣaláìsí lára torí pé àwọn náà ni aṣíwájú tún wájú ṣe fún yín àmẹgbà wa yọ ọfẹsẹ rinlẹ̀ tó rọpùrọ kan bẹ náà tó gbà wá sọ àmọ́ òun ọfẹsẹ rinlẹ̀ kò túmọ̀ sí kọsẹ rí mi tọ wọ́n ní wọ́n bi imaamu ahmed léèrè wípé ìgbà wo la ṣe sọ̀láàtù sí òkú ọmọdé lára ó ní ìdá ata àlẹyé arba'atu ashhurin tó bá ti kó sùn mẹ́rin nínú ìyá rẹ̀ lè anahu yunfakhu fi tóró sùn náà ni wọ́n máa ń fẹ́ ẹ̀mí sọmọ lára torí ẹ̀ eléyìí fi wá pé láti oṣù lọ tóyún bá bàjẹ́ á ti sọ̀láàtù sí ohun tó bá jábọ́ yẹn lára. wọ́n á ní wọn ahmed sebáàdì sìkẹ́ sì wà tó ní ọ̀pẹ́fìlì sọ́là àárẹ̀ ọmọdé kékeré polówó wá sí láti sí lára sílẹ̀ yóò túmọ̀ sí pé yàtọ̀ sí ètò ọba jábọ́ ahmed ní ni adéṣì yẹn adéṣì tó fẹsẹ̀ rìn lẹ́ni ahmed tí wọn ọ̀tá sọ̀rọ̀ oṣù mẹ́rin bẹ́ẹ̀ wọn sọ ju wọn sọ̀rọ̀ tí ò ti kó so òun sọ yìí pé ó ní ibn al-musayyab ọ̀sọ̀ bẹ́ẹ̀ sa'id ibn al-musayyab ọ̀sọ̀ bẹ́ẹ̀ pé tọ́mọ láti kó sùn mẹ́rin ńkọ́ a sì sọ láti sí lára àti wọn pé sa'id ibn al-musayyab ó ń bẹ nínú àgbà olùmọ̀ nínú àwọn tabi'in ó sì ń bẹ nínú fuqaha al-madinati as-sab'a láti ti mọ̀ pé nu mọ́dàbọ̀ ahmed ń tiẹ̀ òun kìí dá ọ̀rọ̀ kan sọ tí ó tàpé tọkàn nínú àwọn aṣíwájú bá ti sọ ìwọ́n àti wọn àwọn àgbà olùmọ̀yàn ti sọ̀rọ̀ ó tó láti fi ṣe láti fi kín ọ̀rọ̀ tiwa náà lẹ́yìn pọ́nmọ oṣù mẹ́rin nínú ìyá rẹ̀ tó bá jábọ̀ á ti sọ láti lọ àǹbólẹ́ ti rí Sa'id ibn Musayyab àbí òye wa tí wọ́n bá wá ní ìjà nàbí sallallahu alaihi wasallam tó ṣe sọ láti ìkẹyìn sí ọmọ rẹ̀ Ibrahim lára nígbà tó kú. á ní ìyapa ẹnu wà lórí eléyìí bí ó ṣe sọ láti sílá bí ó ṣe sílá. Abu Dawud àgbà wa nínú súnánù rẹ̀ láti ọ̀dọ̀ Aisha radiyallahu anha oní mata Ibrahim ibn nabi sallallahu alayhi wa sallam wa huwa ibn thamaniyata ashra shahra. Ibrahim ọmọ anabi sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam nígbà tó wà lọ́mọ oṣù méjìdínlógún falam yusalli alayhi rasulillah sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ànábì ò ṣe sọ̀láàtù sí lára. Imam Ahmad òun tó gba ìgbà wá wá ń tiẹ̀ láti ọ̀dọ̀ Aisha òun náà tún jẹ́ bákan náà wọ́n tún gba ìgbà wá mi wá láti ọ̀dọ̀ Al-Bara ibn Azib radiyallahu anhu òní sọ́lá Rasulullah sallallahu alayhi wa sallam ala Ibrahim wa mata wa huwa ibn ashra shahra fanabi sallallahu alaihi wasallam ó ti sọ láti ṣe ọmọ rẹ̀ tó ń jẹ́ Ibrahim lára nígbà tó náà ti sọ láìsí lọ́mọ oṣù mẹ́rìndínlógún ṣùgbọ́n ìgbà wáyé ọ̀fẹ́ tẹ̀rín lẹ̀. Abu Dawud àwọn tó wá sọ wípé àwọn gbẹgbà wa kan wá látọ̀dọ̀ al-Bahi ó ní lamma mata Ibrahim ibn rasulillahi sallallahu alaihi wasallam salla alaihi rasulullahi sallallahu alaihi wasallam fil maqa'id ó nígbà tí ọmọ anabi muhammed sallallahu alayhi wa sallam tó sọ láìsí anabi sallallahu alayhi wa sallam ó sì sọ láti sí lára láyé tí wọ́n ń pè ní maqaid ṣùgbọ́n mursal ni bẹ́ẹ̀ yẹn wọ́n lórúkọ rẹ̀ ń jẹ́ abdullah ibn yasar al-kufi kò sì bá anabi sallallahu alayhi wa láyé torí ẹni tí bá anabi láyé tí wọ́n á sọ pé anabi ṣe nǹkan wọ́n tún gbẹ̀gbẹ̀ ọ̀rọ̀ alátọ̀dọ̀ àpọ̀ ibn Abi Rabah bánàbí sallallahu alaihi wasallam ṣe sọ̀láàtù sí ọmọ rẹ̀ Ibrahim lára nígbà tó wà ní ọmọ àádọ́rin ọjọ́ láyé fún àádọ́rin ọjọ́ ló ṣe láyé wọ́n sọ eléyìí wọn náà fẹsẹ̀ nílẹ̀ torí pé àpọ̀ tọ̀ àwọn èèyàn wá nípa àwọn ìgbà ọ̀rọ̀ ẹ̀rí pé gbogbo èyí tó sọ pé kò ṣe sọ láti sí lára fi ẹsẹ̀ rinlẹ̀ tó ń bẹ nínú ẹni tó sọ pé ànábi ṣe sọ láti sí lára wọ́n sọ pé àti ìfẹ́ Aisha tó sọ pé kò ṣe sọ láti sí lára wọn náà fẹsẹ̀ rinlẹ̀ fẹ́ẹ́ bí Ahmad ṣe sọ àtàwọn míì nínú àwọn olùmọ̀pọ̀ náà fẹsẹ̀ rinlẹ̀ wọ́n ní gbogbo ẹ̀ pátá màrọ̀ sílẹ̀ ni tó àmọ́tá bá wo àwọn àdéhìí tó ní ó ṣe sọ láti sí lára mursal àti mursal àti mursal àti mursal wọ́n ní wọ́n fúnra wọn lágbára ìwọ́n sì ń bẹ nínú wa ní tuntun pàdé tí wọ́n yẹn ń fẹsẹ̀ rìn lẹ̀ lẹ́yìn náà ó ṣe sọ láti la kò ṣe sọ láti la ẹbí sẹ́ tiẹ̀ nu iṣẹ́ rẹ̀ takọ̀ ọ̀rọ̀ rẹ̀ tó láti sọ láti sọ ọmọ lára èwo láti síwájú ọ̀rọ̀ rẹ̀ láti síwájú nítorí pé iṣẹ́ yàtẹ̀mílò máa la yàtẹ̀mílò kọ́wé ohun tó ṣe é ṣe kó ṣẹlẹ̀ síṣẹ́ kò ṣe é ṣe kó ṣẹlẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ bá gbogbo èèyàn ṣùgbọ́n iṣẹ́ lè jẹ́ tiẹ̀ nìkan àbí òye wa ọ̀rọ̀ tó bá sọ gbogbo wa ló bá wí àmọ́ ṣẹ́ tó ṣe ó lè jẹ́ ṣe ti ẹ̀nu táwọ̀ gbọ́dọ̀ kọ́ ti rẹ̀ ńlẹ̀ so nítorí di eléyìí ló ti jẹ́ pé kò nídìí ká máa ṣe apẹnu parú eléyìí tó bá ṣe sílá alhamdulilayi tó bá tún ṣe sílá alhamdulilayi tó àwọn tó wá sọ pé kò ṣe sọ láti sí lára wọn ni wọ́n ṣe ìyapa nípa kínlọ́fà apá kan nu wọn ni wọn nítorí jíjá nàbí anabi muhammed sallallahu alayhi wa sallam wípé anabi fi ṣe sọ láti sílẹ̀ wípé jíjá nàbí òun ó ti tó ní sípẹ̀ fọmọ yìí ó ti tó ní tọrọ sípẹ̀ sùn kò nídìí pé káṣẹ̀ṣẹ̀ tó wá tó máa ṣe sọ láti sùn. gẹ́gẹ́ bó ti jẹ́ pé shahid jíjẹ́ shahidi rẹ̀ òun ló mú wa mọ́tẹ̀ bùkátà ti ṣe sọ láti sùn látọ̀rí jíjẹ́ shahidi rẹ̀ ó ti tó ní nǹkan sípẹ̀ fún jọ̀gbìn dàlùkìyàm. àwọn kan sọ pé ọjọ́ tó kú yẹn ọ náà lọ́jọ́ kò sóòf ọjọ́ tí òyì oòrùn tí ara òṣùpá bò mọ́lẹ̀ so sọláàtù kùsùfù tánà bí sọlá àṣẹlá ń ṣe kòtò ẹjọ olójú pé òun ṣe sọláàtù sọmọlá wọn sọ báwọn ó sì sọ nínú kútùbà rẹ̀ wípé inna shamsa wal qamara ayatan min ayati llah la yankasifani li mawti ahadikum wala li hayatihi fa idha ra'aytumuhu fafza'u ila as-salah àtòrùn àtòṣùpá àmì méjì ni nínú àwọn àmì Ọlọ́run ọba wa òye wọn kì í pamọ́ nítorí kú ẹnìkan àbí nítorí ìsẹ̀mí ẹnìkan tẹ́ ẹ bá rí tírú ẹ ṣẹlẹ̀ ẹ máa yára tètè lọ síbi sọ̀lá so wọ́n ní eléyìí ìní ò jẹ́ kánàbí ò tiẹ̀ ráàyè kó òun sì sọ láti sí lára àwọn kan sì sọ pé àwọn ìgbà wáyé gbogbo wọn ò takora wọn torí kánàbí pàṣẹ pé kó òun sì sọ láti sí lára. so wọ́n sì ní wọ́n ti sọ̀láàtù sí lára ṣùgbọ́n òun ọba wọn kópa níbẹ̀ nítorí kíkọ́ àìrójú tó kọ́ àìrójú pẹ̀lú kòsó síbẹ̀ rádúró kí ó gúngùn sọ pé wọ́n kà ń kòsó bẹ́ẹ̀ fatia wọ́n kà bí wọ́n tún wọ́n tún ka sura tó tún gùn wọ́n tún àbí wọ́n tó rúkú mi wọ́n sami Allah ni muhammed akọ́fọ́ tó forí kan wọ́n á tún ti dẹ̀ra ká kejì fatia súra tó tún kò fi súra tó nìta wọ́n tó rúkú wọ́n tún dìde fatia lẹ́yìn náà súra tó máìdá rúkú yé kẹsì kó gbẹtura lọ tó ọmọ tán rẹ jẹ yọ wà lórí rẹ ẹ̀yàn kí tó bá mi léyìn òní ju àtijọ́ lè má fa. àwọn kan wọ́n sì ní ẹ wọn ò tí ẹ̀ ṣe sọ láti sí lára apá kan nínú àwọn olùmọ̀ á sọ pé àwọn ìjọba sọ pé wọ́n ṣe sọ láti sí lára ọ̀rọ̀ wọn lọ lágbára jù nítorí àlékún máa wà ń bẹ̀ a sì máa ń pé kò ṣe àtòṣe tí wọ́n bá takora wọn ó ṣe láfún lọ́lá lórí kò ṣe torí pé àlékún máa wà nínú ó ṣe àìséyùn bí nǹkan ṣe wà tẹ́lẹ̀ náà nù àwọn tó máa sọ pé ó ṣe àlékún máa wà ń eléyìí jẹ́ àlàyé pé tó ṣe sọ láti sọ ọmọ rẹ̀ lára àbí ò ṣe sọláàtù sí ọmọ rẹ̀ lára bí anabi sallallahu alaihi wa sallam téèyàn kan bá para rẹ̀ gẹ́gẹ́ ẹni tó ìparí ti sú o ikú yájọ ẹ̀sìn lọ láì mọ̀ pé ẹ̀sìn gidi iná ní ká fọwọ́ ara ẹni para ẹni ẹ̀sìn gidi òní ká fọwọ́ ara ẹni ká fi para ẹni àsàkásà ni wọn á pé yájọ ẹ̀sìn lọ bí ẹnìkan tán ní ń dásà kọ́ wa ń kánù wàhálà wa ṣẹlẹ̀ ń kánú wọn ń para wọn wọn ń pa wọn ń para wọn wọn ń pààyàn ń pakúpa àwọn àjọ ma ìlú kan nínú àwọn ìlú tí àwọn Yorùbá wà wọn wá sọ pé ẹ wọn ò ní lè padà lọ sísàlẹ̀ tonti pé wọ́n ń pààyàn ní Kánò ibi torí pé ẹ̀sìn ń bẹ ń sàlẹ̀ ikú sì wà ń Kánò ẹ̀yin Yorùbá náà lè sọ pé ikú yá jẹ̀sìn lọ ẹ̀gbọ́n nǹkan mẹ́wọ́ tí làákà yẹn ti dorí kodò ìyẹn ni kí wọ́n kúkú parọ́ sí kánù wọ́n sàn ju kó wọn lọ sẹ̀sìn lé lọ ẹ̀sìn ọ̀sàdédé sí lé jàmá bí ìbá ti pẹ́yìn tí ẹgbẹ́sìn yé wọn bá ẹ jìnnà sílé ẹ sílé torí Yorùbá yìí ẹ pé àwọn ọmọ àlù kálukú tí wọ́n gbẹ́sìn yé níwọ̀n bá gbogbo wọn ilẹ̀ Haúsá wọn wà àbí ẹ̀kọ́ ni ilẹ̀ Haúsá ni wọ́n wà wọ́n ti ń sin lọ́n dáadáa tó ẹgbẹ́ ń tẹ̀lé súnà ilẹ̀ Haúsá wọn wà wọ́n wá sí lélẹ̀ fáwọn tọ́ bẹ́ẹ̀ bá ṣe rí ẹ ṣe bẹ́ẹ̀ bá ṣe lẹ́ẹ̀ṣe ẹ máa ṣe àwọn àníyàn ilé ò ṣeé gbé ilé wọ́n ta ló mú má ṣe gbé síbẹ̀ yẹn ni màtí wọ́n bá sá fún tiẹ̀ tó àwọn tó ti fẹ́ ṣe bàjẹ́ àyè sì gbà wọn torí pé wọn ọ̀rẹ́ ni máa wí kílẹ̀ yìí wọ́n sọ pé tẹ́sí ọ̀dá kílẹ̀ yìí wọ́n sọ pé tẹ́sí ọ̀dá gbogbo àdúgbò tẹ́lẹ̀ pé ó ti dínkù ẹ̀yẹ mélòó lọ́mọ pa ń sọ̀rọ̀ ọlọ́ọ̀ni lọ́pọ̀lọpọ̀ ń bẹ́ẹ̀ ń dibi jẹ́ ti mẹ́mú ẹlòmíì bẹ́ẹ̀ ibi tí wọ́n ti ń tayò ẹlòmíì bẹ́ẹ̀ ibi tí ti láṣẹ́wó ká ẹlòmíì bẹ́ẹ̀ ibi tí wọ́n ti wo bọ́ọ̀lù wọ́n sì sílé bọ́ọ̀lù kalẹ̀ lóríṣiríṣi wọ́n máa pariwo mẹ̀bí ẹni tó ṣe pórí rẹ̀ fẹ́ dàrú so nígbà tó jẹ́ pé èèyàn mélòó ní ń pè yẹn lọ sí ìdìtọ́ lọ ọwọ́ á nílé ilé ṣe bákan bákan tá lọ́ọ́ bàjẹ́ bí wọn náà ni eléyìí jẹ́ báwọn tí yẹn bá fọra rẹ̀ para rẹ̀ anabi èsì sọ̀láàtù sí lára o anabi sallallahu alaihi wasallam kì í ṣe sọ̀láàtù sí lára o tó pamọ́ àlérò pé ńgbà tó tún fọ ara rẹ̀ para rẹ̀ anabi ó ti ṣe sọ̀láàtù sí ọ lára kó tún lọ nífọ̀kànbalẹ̀ nù sàárè láéláé ṣùgbọ́n ńgbà tí ẹnìkan fọ ara rẹ̀ para rẹ̀ bẹ́ẹ̀ anabi ni ò ṣe sọ̀láàtù sí la ọkàn sọ fáwọn kan àwọn mùsùlùmí pé tó ẹ ṣe sọ̀láàtù sí la eléyìí túmọ̀ sí pé àwọn ẹni ńlá àwọn ẹni pàtàkì àní jẹ́ kó jẹ́ pé àwọn ni sọ láti sí lára àwọn tí ó sọ láti sí lára yóò jẹ́ pé àwọn èèyàn tó yẹ pé máa àwọn tó yẹ pé máa làwọn àwọn ni wọ́n kàn sọ láti sí lára tí wọ́n fi ní pé ah lágbájá náà lágbájá ló tiẹ̀ síwájú síwájú báwo nítorí kí ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ni pé ẹni wípé kò burú kéèyàn fọ ara rẹ̀ para rẹ̀ gan-an ìbánabi ó tún ṣe sọ láti sí tó ń torí di ẹlẹ́yà ànábì ò ní ṣe sọ láti sí la bẹ́ẹ̀ náà ni wala man ghalla ẹni tó jí nǹkan nínú ghanima ẹni tó jí nǹkan ẹni tó jí nǹkan nínú èrè ogun ànábì ò ní ṣe sọ láti sí wọn la ó làwọn eléyẹn o àmọ́ wọ́n sọ pé kẹ́lómi ò ṣe sọ láti sí lára torí pípa tó para rẹ̀ kọ́ sọ́ di kèfèrí o lè tọ́jú àkọ́sọ́ di kèfèrí ṣùgbọ́n kì í wá ṣe gbogbo àwọn èèyàn náà báwọn ànábì sallallahu alaihi wasallam ní ọmọ wa ti sọ láti sí lára ìyapa ẹnu wa wà láàrin àwọn olùmọ̀ nípa ẹni tó ṣe pé ọ̀ràn kan tó dá tọ́lọ̀ ní ẹni tó bá ṣerú rẹ̀ ká pa ìní tóun ṣe tá a fi pa sátúnṣe sọ láti sóun náà la kazanil marjum kébí ẹni tó ṣe zìnnà tá a sọ lókò pa òkú rẹ̀ nílẹ̀ sáwà ti sọ láti sí lára àbáàní ti sọ láti sí lára. anabi sallallahu alayhi wa sallam ó ṣe sọ láti sárábìnrin johaniya tó ṣe zina tó sì ní kí wọ́n sọ lóko pa anabi ṣe sọ láti sóun lára nítorí pé òun ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ìjìyà tọ́já sí ká pààyàn tọ́lọ́ ní kí wọ́n fi jẹ́ ni wọ́n fi pa so irú eléyìí anabi ṣe sọláàtì sí lára umar wa sọ fún anabi sallallahu alaihi wasallam pé tusalli alaiha ya rasulullahi qad zanat wọn máa ṣe sọláàtì sí lára zinama ló ṣe dá ẹ zinama ló ṣe dá fi sọ lókòkù anabi ni laqad tabat tawbatan law qusimat bayna sab'ina min ahli al-madinati lawasi'atuhum ó ti túbá ní túbá tó ṣe pé tá a bá pín sẹ́yìn àádọ́rin nínú ará Madina kò bá kárí wọn ará Madina nufa pé tá a bá pín fún wọn kò bá kárí wọn yìí sọ àwọn ará Abakaliki àwọn ará Madina tí wọ́n ga nípò àwọn ará Madina tánàbí tún sọ ń bí àwọn sàábé tá a bá fún wọn kò bá wọn. wa hal wajadta tawbatan afdala min an jadat bi nafsiha lillahi ta'ala zakarahu Muslim. ṣé kan tó sísàkalẹ̀ tó fara rẹ̀ kalẹ̀ sọ́lọ̀ ń pé kí wọ́n sùn ló kò pa kò sí tútú bá tútú bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ nífà wọ́n fa ẹ̀mí ara rẹ̀ wọ́n jẹ́ ọpọ́ ń ṣe zìnà ó sì ní kí wọ́n fò mọ́ wọ́n sì sọ ló kò pa sí tútú bá kan lè ju eléyìí lọ kò sí tútú bá tó jù lọ anabi sallallahu alaihi wasallam ń ṣe sàlátù sí lára bẹ́ẹ̀ náà ni máàrì tó táwọn bá nàbì sallallahu alaihi wasallam kó ń ṣe zina ànábì gbójú sọ̀hún ó tún wá bá alágbọ̀n kejì tún ni mo ṣe zina ànábì tún gbójú sọ̀hún ó tún wá bá níwájú ó ní mo ṣe zina ànábì tún gbójú sọ̀hún ó tún wá bá lẹ́yìn ó ní mo ṣe zina ànábì tún gbójú sọ̀hún tí èsì pórí rẹ̀ dàrú ó ní wàhálà orí òun ọ̀dàrú. kí wọ́n á ní wọ́n ń pè ń zina ṣé o kí abẹ́ rẹ̀ bọ́nú ìdí rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni à ànábì wa ni ẹ̀ sọ́ lóko sallallahu alaihi wa sallam torí ẹ̀ wọ́n sọ lóko tán anabi ni khayran ajẹ́pọ̀ọ́rẹ́ ni anabi náà tún ṣe sọ láti sí lára wọ́n sọ lóko anabi tún ṣe sọ láti sí lára eléyìí ẹ̀kọ́ ńlá ó dá ààyè ìwádìí púpọ̀ sílẹ̀ nù sẹ̀ríà ọ̀rọ̀ máàzì ǹjẹ́ tí yẹn bá ṣe zìnnà tó sì wàá jẹ́wọ́ fúnra rẹ̀ só ti tó kọ́ jẹ́wọ́ lẹ́ẹ̀kan pé mo ṣe zina láti sọ lóko àbódìgbà tó bá jẹ́wọ́ lẹ́ẹ̀mẹ́rin torí márùn ẹ̀mẹ́rin ni ṣé ẹ̀ẹ̀kan ti tó àbẹ́ ẹ̀mẹ́rin torí pé ẹlẹ́rìí tí wọ́n jẹ́rìí pé yẹn ṣe zina tí wọ́n fi sọ lóko pa yọ jẹ́ mẹ́rin ẹlẹ́rìí tí wọ́n jẹ́rìí pé yẹn ṣe zina tí wọ́n fi nà lẹ́gbọ̀ọ́gọ́rùn-ún fẹ́ni tí ò tí níyàwó lọ́kọ tí wọ́n sì fi gbé pamọ́ fọ́dún kan wọ́n tún gbọ́dọ̀ jẹ́ mẹ́rin síbẹ̀ náà ni mo ṣe zìnà ọgbọ́dọ̀ wí lẹ́ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ìyapa láàrin àwọn olùmọ̀ torí ọ̀rọ̀ máìzì ni wọ́n á sọ pé àwọn kan sọ pé ọgbọ́dọ̀ torí ọ̀rọ̀ máìzì àwọn kan ẹ̀ka ti torí pé nìkan lọ́wọ́ á jẹ́ ọpọ́ zìnà tó sọ pé ń sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ìyàwó eléyìí báyìí ó wá bá ìyàwó rẹ̀ ṣe zina tó wọn á lọ bí àwọn olùmọ̀léèrè kálukú wa ń sọ tiẹ̀ wọn sọ pé wàllá àti kò wọn lọ bí anabi sallallahu alaihi wasallam léèrè anabi náà ọlá kò sí wàhálà ọmọ rẹ̀ ibà yóò jẹ gbọ ọgọ́rùn wọn sì gbé pamọ́ fọ́dún kan torí kò tí ì níyàwó rí wọ́n gòdò ya unais ìwọ unais tó bá ti dàfẹ́ mẹ́jọ́ máa rọ̀ ọ̀la kò jí lọ sílé eléyìí ọkọ ìyàwó ni o so kọ wá bí ìyàwó rẹ̀ léèrè sẹ́yìn pé ẹni tí wọ́n mú wá tí bàbá ń jẹ́wọ́ ń ṣe zùnà pọ́ mò já bàbá rẹ rán tó lọ tó bá lọ já bàbá rẹ rán bẹ́ẹ̀ yẹn nítorí máa ṣẹlẹ̀ ní pé bàbá ọ̀jẹ̀ gbọ́ ọgọ́rin ọgọ́rin wọ́n parọ́ zùnà mọ́mọ́ rẹ̀ bákan ọkọ ọkọ ìyàwó tí wọ́n ní wọ́n bá ṣe irọ́ ọlọ́pàá òun ìyàwó òun ò ṣe zìnà rí kí náà wípé òun ṣe mi ò tún so torí kìí ara wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni èèyàn méjì lọ́sẹ̀ bó ni ó sọ adẹ́gbà kan tọ́ ìgbà tí bàbá yẹn sọ pé ọmọ ń ṣe zìnà ọmọ ànábì ò sì pé kí bàbá yẹn ó wí lẹ́ẹ̀mẹ́rin bákan náà wọ́n á sọ o. kó jí lọ sílé àwọn eléyìí kó wá di obìnrin yẹn léèrè tó bá lóun ṣe zìnà fa in aqarrat farjumha tó bá gbà kó ń ṣe zìnà sọ́ló kò pa wọ́n sọ pé fa in aqarrat arba'a marrat arba'a mirar pé tó bá gbà lẹ́ẹ̀mẹ́rin mm, mm, tó bá gbà kó ń ṣe zìnà tó ń ló jẹ́ pé ọ̀rọ̀ àwọn tó sọ pé ẹ̀ka náà ni ó ti tó ń jù ṣe ẹni tó bá ṣe zina tó bá ti sọ pé òun ṣe zina lẹ́ẹ̀kan ti tó nǹkan tá kàn gbìyànjú láti wádìí gẹ́gẹ́ bí àdéhìí márùn ṣe fi hàn ni pé ṣé kìí ṣe pé nǹkan kan sọ pọlọ rẹ̀ mo rò pé yé torí pé ẹ̀mí tẹ yẹn ó wúwo gan tí yẹn bá wá múra rẹ̀ wá tí ó di ká pa a gbọ́dọ̀ wádìí o sí nǹkan kan ò sí lọ́pọlọ tó tẹ́ bá wá ní nǹkan kan ò sí lọ́pọlọ ọ̀rọ̀ rẹ̀ ọ̀tà sí rí ìṣesí rẹ̀ òòjọ́ ti ẹni tí ò ní láàká ìrí dáadáa náà lọ́ wà àjẹ́ pé láwa sọ lóko torí islam ọ̀ pé ká sọ wèrè lóko pa torí pé wèrè marfu'un anhul qalam wọn ò ní kọ́ ẹsẹ̀ tiẹ̀ lẹ̀ yàtọ̀ sí onílàákà yìí sẹ́lẹ̀ ìjẹ́bi tá a dùn sí lónìí ẹni tó bá níbi èrè kò sí kó láti lè ṣe kàlá àgbà ó yẹ pé ó tọ́ sí ìgbéyàwó ìwájú ọjọ́ ìpàpà ẹ̀rọ wọ́n ní ìjọ ọmọ tó bá kú lọ́jọ́ keje <clears throat> tá a pa ẹran àpíkọ̀ fún bẹ́ẹ̀ ni tọ́mọ bá ti lè péjọ́ méje láyé kó tó di kọ́ sọláìsì á pa ẹran àpíkọ̀ fún àmọ́ tó bá ṣe pé ọmọ yẹn ò péjọ́ méje láyé tó fi sọláìsì orúkọ lọ wá á sọ lórúkọ ànípẹ̀ràn àkíkọ̀ fún tí ó bá ti péjọ méje orúkọ wọn máa ń sọ ọmọ lórúkọ kó tó péjọ méje àmọ́ àkíkọ̀ kò bófin mu kíkọ́ pa àfi tí ọmọ bá ṣe kí tó bá péjọ méje. kọjọra wọn àyọ lọjọra wọn ní ìgbà tí èsì pa adilẹ wọn bí ńgbà kẹfẹ rí kọjá ẹnìkan á ní kẹ dìde pẹ́ẹ́mì ẹnìkan lé wọn ò sì rẹ kọjá o ìṣesí àwọn kẹfẹ rí lélẹ̀ yẹn ẹ lóṣùra wọn kọjọra wọn náà. rárá o ẹni fún lórúkọ ìgbà wọn bá bí jáde lálàáfíà àwọn fún lókàn náà àrègbèsọ àmọ́ wọn sọ pé ọmọ rẹ tó kù ọmọ rẹ tó kù náà kápé <laughs> wọn pè mí pé kíni ahan ahan tí wọ́n ti wo tí wọ́n ti tí wọ́n ti parí sọ́lá. sáà mhm. hmm. hmm. lọ́kàn wà sí kíláàsì ní sóyè àwa lẹ́gbàá kan tá a fún yín tẹ́ ẹ bá ti béèrè ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá ti dáhùn ìwọ ló kù sí lọ́kọ̀ tẹ̀lé kílẹ̀ náà àwọn alágídí wà àbí òye wa ṣé wọ́n lọ́kàn wa lọ́kàn wa wọ́n ti pe sọ láti mọ́síláṣí wọ́n sì ti parí jàmá alákọ̀ọ́kọ́ ìwọ wá dé ẹ tún fẹ́ ṣe jẹ̀mọ́ ọ wá ní Anas ibn Malik ó ṣe bẹ́ẹ̀ ìwọ gẹ́gẹ́ bí Anas àbẹ́ rí nǹkan mọ́ àgbọ̀yé tó dorí kodò because tágbọ̀yé bá ti dorí kodò náà ni máa ń fà tí yẹn ti máa ń gbé ìbọn gbọ̀ bá ya wọ́n ṣàlàyé ẹ̀sìn tí wọ́n mọ̀ fún ọ ìwọ tún ní rárá tòkí á lọ kà wá sára dilẹ̀ fúnra ọ̀nà kọ́ máa gbá ìmọ̀ kan rẹ̀ ká náà. Wa alaikum salaam ẹnìkan ti ń béèrè. torí ẹ̀ ló ti jẹ́ pé inú májẹ̀mú pé ọ̀tọ̀ kẹ́ẹ̀tún ṣe jọ̀mọ́ àkejì lẹ́yìn jọ̀mọ́ alákọ̀ọ́kọ́ òfin tó dé pọ̀ ọmọ ẹnu tí làtà kọ àkàntì gbé jáde nínú òfin tó dé ni kẹ́ ẹ̀ gbọ́dọ̀ tún pè wọ́n máa ìṣẹ̀lẹ̀ tí anẹ́sì àǹfààní táwọn arímú ń bẹ̀ ni pé wọ́n lè ṣe jàmá lẹ́yìn jàmá àmọ́ ara àǹfààní pé wọ́n tún máa pèrun lẹ́yìn ìtàlákọ̀kọ́ àrí ń bẹ̀ kò sí ń bẹ̀ àṣìṣe lélẹ́yìn. nígbà wọn ti pe sọlá tí wọn ti parí sọlá ìwọ́n tún wá kí síkà mọ́lẹ̀ aláwọ̀ kí lọ́jọ́ bọ́ọ̀dọ̀ ṣẹ́ bẹ́sì jẹ́nu a dúpẹ́ fọlọ́n Mhm. ṣé tọ́ba máa gbé kalẹ̀ ṣé níwọ̀n bí ó ṣe tó náà ni wọ́n á jẹ náà. tẹ́lẹ̀ ńkọ́ tẹ́lẹ̀ ńkọ́ ìwà àbùfàtà tó bó ṣe rí nu ẹ rí i pé ẹ̀yin ní Yorùbá lẹ́rù tó <laughs> pé gbogbo kálukú ńkọ́ bàbá kan sì gùn lẹ́sẹ̀ mẹ́sàn-án ṣé ẹ wé bẹ̀ ni lọ bẹ̀ mo rò pé yé wa gbé kálukú bá ṣe mọ wọn gbé sàárè rẹ̀ ẹnìkan kú wọ́n ti wá gbé ẹsẹ̀ mẹ́fà ẹsẹ̀ mẹ́fà ẹsẹ̀ mẹ́fà tó wọ́n ti wá gbé ẹsẹ̀ mẹ́fà lẹ̀ nǹkan ajá wọ́n ga jù bẹ́ẹ̀ lọ fà gbé abẹ́ ní ẹsẹ̀ mẹ́fà lọ tó nígbà wọn gbé bàbá bàbá síbẹ̀ ó wá di pé a ẹ̀dá kù ẹgbẹ́ sàrẹ̀ ẹgbẹ́sẹ̀ ẹ má ṣe bàbá bàbá lẹ̀ torí pé àṣà tí wọ́n ń dáhùn kìí ṣe pé ní ti Yorùbá náà gbà lérò ní pé èèyàn gbọ́dọ̀ tayọ ẹsẹ̀ mẹ́fà ṣùgbọ́n wọn àti ti kọ́mọ́ọ̀jù pé báwọn èèyàn ṣe máa ga kìí sábà ju ẹsẹ̀ mẹ́fà lọ ni wọ́n fi máa dásà pé bó o nígbàbọ̀ láwo òdiwọ̀n ẹsẹ̀ mẹ́fà náà ni kìí ṣe náà nǹkan gbà lérò ni pé bọ́ọ̀bá jù bẹ́ẹ̀ lọ wọ́n kọ́ wọn yìí ká nìkan sáré náà ọmọ kínkínní nìsín ẹ wá ń gbẹ́sẹ̀ mẹ́fà fún sẹ́ni sílẹ̀ ṣòfò ní sọ̀rọ̀ àti dé níta ti pè náà ti tó ẹni tó bá gbọ́ gbọ́ ẹni tó bá ti gbọ́ yóò máa gbọ́ pẹ̀lú ti ṣe sọ́lá rẹ̀ ní alẹ́ fún sọ́lá. Islam ọ̀gbà kan sẹ́yìn ọ̀gbà kan sẹ́yìn torí pé ẹ̀mí ẹ̀mí tí ń bọ̀ wálé ayé ẹ̀ gbọ́dọ̀ dínà mọ́ ẹ̀ gbọ́dọ̀ dínà mọ́ nítorí pé pẹ̀lú ẹ̀tọ́ wò lẹ fi fẹ́ ṣe nínú pẹ́ẹ́lẹ́ pé oyún yẹn oyún halal ni àbí kó sì jẹ́ oyún haram oyún halal kí lè fẹ́ fẹ́ sí gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó kan ọkọ ń pè pé ẹ dákun ẹ bá mi báyàwó mi sọ̀rọ̀ oyún bẹnu rẹ̀ báyìí òun sì onílàlà gbọ̀ngàdà àti kó wọn sẹ́yìn yẹn dànù tọ́ ń ìwọ ìyàwó kí ló dé ó ní ọkọ ìtọ́jú òun bó ti yẹ kì í rún so ẹ káàsì tó wí ká gbọ́ oyún ti dé oyún ti dé oyún ti dé oyún kẹrin ni kò sì tí ì níṣẹ́ lápá àwa ni ṣé iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bọ́ lọ́wọ́ rẹ̀ ni àbí kò ti níṣẹ́ lápá tẹ̀ fi fẹ́ra yín ó ní kò níṣẹ́ tó ń fífẹ́ náà ni ń lọ sùkú kò tí ì jáde alhamdulilayi kí wọ́n á ní tuntun kí ni tuntun ṣé ìsìn náà lẹ́sẹ̀ ní abẹ́ ọ́n láti fẹ́ra wa ni ẹ wàá máa pọ̀ ọmọ ọlọ́mọ irú ọmọ wo lẹ́yìn mọ́ sí. irú ọmọ wo lẹ́ẹ̀ máa sí bọ́yọ̀ ní ọ̀rẹ́ yín lẹ́kùn bọ́yọ̀ ní ọ̀jẹ̀ sábàbí oríire yín láyé àtàlùkìyàm tẹ̀bá wa lù pa ní ìsìn nítorí pé ẹyin ìwọ ń ti ọkọ rẹ̀ ràn lọ ìwọ náà bá ti rú kọ́ ọ̀rọ̀ sẹ́kọ́ ọmọ bá fọ́sọ́ kọ́ ọmọ bá ṣe oyún yìí dànù tí ń bá ń ro kàgbórógùn òyàwó náà ń lọ ọmọ oyún o. so tó máa zina ní kọ́ islam tún gbà kẹsẹ̀ islam gbà kan ní zina ọ̀ràn míì tún ní ká èwo lọ́wọ́ á lẹ́gbẹ̀ẹ́ ọ̀kan èyí tẹ́ ti kọ́kọ́ ṣe sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ tẹ́ tún dáwọ́lé tó ń ti burúkú lò náà ẹ̀tún á fẹ́ ọlọ́mọ ilé ìjẹ́ ló ti tọ́lá ajá kó yín zì náà ni ẹ̀yin náà kú ti mọ̀ pé àìnítìjú àìlérò tó tó kọ̀fẹ́ sí táyà méjì bá kóra àwọn wá tán rojọ́ lórí kẹ́ àwọn sase mẹ́sì làwọn fi bí ma olórí ibu rẹ̀ tó wá ń dùn láàmú kíní kan pé ọ̀dà ókè <laughs> ta ló lórí ibu gan náà méjèèjì ta ni èsì so lórí ibu nu yín nítorí pé <laughs> akramakumullah nítorí fi mú ọba débi pọ̀ bọ́ òhò ìwọ náà túra rẹ̀ òhò láì kò sí yìgì láàrin yín ẹ dákun tá a lọ́mọlúwàbí náà méjèèjì wàláì kọ̀sọ́ ọmọlúwàbí kan lára wọn torí pé tọ́ba tọ́ba fọpọlọ rẹ ronú tí wọ́n ń pè ń zina wọ́n mọ̀ pé àwọn aláìníṣùjú tó ga jù láyé àwọn ló ṣe zina torí pé wọ́n ti ra wọn ti wé ẹranko gbogbo yìí gbogbo àpọ́nlé tọ́lọ́wọ́n bá ti fún wọn wọ́n dààmú. tó ń islam ọ̀farahàn kẹsẹ́yìn àmọ́ tó bá ti pé obìnrin kan wà lé ọkọ ó wá ṣẹlẹ̀ pọ́yún tó níyì wọ́n yọ àlàáfíà rẹ̀ lẹ́nu gidigidi wọ́n sì ṣe ìwádìí mẹ́díkálì wípé bọ́mọ bí bóyún yìí ṣe ń bá a lọ yìí ó lè kú tó bá kó àwọn ẹni tó ṣe fọkàn tán méjì tó ń jẹ́ mùsùlùmí iná sọ fún abẹ́ náà medical doctors islam ọgbà kan sẹ́yìn yẹn nítorí pé ìyá ti dájú ọmọ ò tí ì dájú àwọ̀rọ̀ tìtorí etí tí ò tí ì dájú kábàgbèsè ayé èyí tó ti dájú jẹ ìdínú tí wọ́n fi gbà pé kí wọ́n sẹ́ ìròyìn bẹ́ẹ̀ náà àríkùsọ. á lọ gbèsè ni a fà sọ gbẹ̀yìn sí lára sì lọ gbèsè kódà kó ṣe kóṣù kan ló ti ṣe tó ti rà ní ara lọ sọ sórí Islam ọ̀farama èèyàn máa nífa kì í ṣẹranko e náà àlejò. ibi tó ga díẹ̀ rárá rárá ìmáàmù súnmọ́ gẹ́gẹ́ bí sutura gẹ́gẹ́ bí àǹtí máa súnmọ́ sutura tó yẹ pé àlàfo tí ó wà láàrin rẹ̀ àti ẹ̀kọ́ ju ti ewúrẹ́ lè gbà kọjá lọ tó bẹ́ẹ̀ ni òkú yẹn yọ wà wájú rẹ̀ àmọ́ pé gbèsè àìtọ́ gara rárá ọwọ́ nu pankẹ́rẹ́ tí wọ́n fi ń gbókù yẹn tó bá ti wà ó ti tó náà àríkùn abe egun tí o ti jẹrà nínú sàárè ìta gbẹ́ pọ̀ láti ṣe egun tẹ́ bá àwọn òkú kan nù òtítọ́ kẹsìrárì ẹ kó sínú aṣọ funfun míì ẹ lọ gbẹ́ ilẹ̀ míì fún ẹ kó dà síbẹ̀ àbí kẹ́ pátì bẹ́ẹ̀ kẹ́ bo sàárè rẹ̀ ma eléyìí ò ti jẹrà ẹ lọ wá sàárè mi gbẹ. Aleykum salaam ìlànà olówó àbúrò pàdé ara gbàgbé ìyọwọ́ àdéhùn tó bá wọn bá ti dé gbó. gbọ́ wọn ṣe gé wọ́n lọ rí mọ́lẹ̀ ní kò sí nǹkan kan a lè dásọ̀ láti ṣe sílá so a sì ní dásàárì ìgbẹ́ fún un so ẹ lọ gbẹ́lẹ̀ lẹ́sọ̀ọ̀sì náà alaikum Thank you àkọ́kọ́ kìí sọmọ rẹ̀ kìí sọmọ rẹ̀ islam ò ti farama islam ò farama nísìnyí ìwọ ìwọ ń tiẹ̀ volontiara kìí sì ṣe volontiara generally business woman torí pé owó wọn máa ti ń gbà five thousand dollars ni wọ́n fi irú rẹ̀ gbà ní India sọ yìí pé àwọn òyìnbó méjì ọkọ àtìyàwó wọ́n fẹ́ lọ́mọ ṣùgbọ́n gbogbo wàhálà tíkọ́tíkọ́ ká lóyún à ń sẹ́ńtọ́ à ń gbẹ́kọ́ à ń tẹ kíní kan àwọn ọ̀fẹ́ so wọ́n wá fi kàn mú omi tọkọ àtẹ̀yìn tìyàwó ẹ̀yàn ní physics wọ́n á dà pọ̀ wọ́n máa rò wọ́n máa rò títí dégbà kan so wọ́n á gbé sínú volontiara abánigbóyún tòótọ́ máa gbé sóònù yọ máa bá wọn rù fóṣù mẹ́sàn-án pé ńgbà tó bá bí lọ́mọ so wọn á ní ta ni ó sì pẹ̀ sì pẹ̀ pékin ṣe aláàrù lọ́lẹ́rù ni abẹ́dọ́gbẹ́rù lé lórí nà ẹ̀yọ́ sọ ọjọ́ ṣe dé. Aleykum kẹsẹ sọ láti ti la lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta kí ló dé tó fi jẹ́ pé ẹ ti ṣe sí kẹ tó tún ṣe sí final destination rẹ̀ ìgbà náà lẹ́sẹ̀ sọ láti níbi ẹ̀ mọ̀ kéèyàn kú ń ibi náà lọ́ọ́ kẹ́ ẹ sí sí o sàmẹ́yìn ẹ lásà kan pé tó kù tí ń bá pẹ́ gbèdé lu yín torí bẹ́ẹ̀ làlùjànnà wà ìyàgbé báwọn mi ṣe máa ṣe nu <laughs> wọ́n wá rú òkú láti rí i mẹ́lẹ̀ ìgbà àwọn ń ru lọ sí kò nígbà tó lọ́wọ́ bá tún gbé bí ṣe ṣe dé ọkọ̀ àtúndànù òkú adé púpọ̀ bí òkú kan tá fẹ́ gbé ńjọ ní bẹ́ o ní bàálù abẹ́rẹ́ rí nǹkan mẹ́ ọ òkú mẹ́tàlá tún kùn òun náà tún wá rárí rárí débi pé ó jóná wọn ò sọ ilé ìnú ìwé ìròyìn ó jóná ó birikiti wọ́n tún sáré kó sínú àpótí mi kó sí mi ẹ̀rù látàrí so nísìn òkú à ń gbókù ká ẹ̀yin náà ti mà nínú experience Yorùbá so wọ́n mọ̀ wò pé àwọn mà lè kú yẹ́sẹ̀ lè kú láì gbókù náà so wọ́n á gbé láti bí wọ́n lè máa gbé lọ sí kò mẹ́ọ̀ so tó bá tún á pẹ́ tó máa ṣe lá nígbà tó bá débi tẹ́ fẹ́ sí náà ní kẹ́sì sọ láti sí ilé ìjẹ́bù ti jẹ́ aleykum salaam sẹ́yìn ẹ̀sìn ti mọ̀ pé ó léwu ní ìsìnkẹ́ máa gbókù ká pàápàá láwọn ilẹ̀ yorùbá ìjọ pé wọ́n fẹ́ lo spare part àwọn èèyàn wọ́n tún á gbókù lẹ́yìn tẹ̀ ń gbé ká àbíbẹ̀ ẹ̀kọ́ ni ẹ̀yẹ sọ̀kalẹ̀ ẹgbẹ́ ìfà wọn. náà aleykum salaam bí ẹnìkan náà sọ pé wọ́n tan ọmọ wọn lọ sí Èkó látọ̀yọ́ fáwọn wà sẹ́fún wọn á gbé òkú ọmọ ránṣẹ́ wọ́n sì ti kó gbogbo nǹkan nù rẹ̀ nígbà tí wọ́n á gbé ránṣẹ́ wọ́n kàn já síbi owó dé ni wọn á lè tọ́ ẹrù yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni ká ah! ó tún dàgbé kó padà lọ́wọ́ bọ́ sànù wa náà. ebi wọ́n ti béèrè ọ̀kan tẹ́lẹ̀ náà. ìbéèrè tó wúlò ni wọ́n ń béèrè yẹn because lè à ń bọ̀ fáwọn so àwọn ti dájú pé kálukú ti gbo tiẹ̀ so àwọn tágbára wọn ọ̀ká gbò àwọn ń béèrè ń pe ewúrẹ́ dáadáa ẹni tí ọba ti lágbára àgbò yóò máa bọ̀ wálẹ̀ abo abo agbára ò tún ka a jẹ́ pé orúkọ agbára rẹ̀ ọ̀ka gbà lọ́kàn àmọ́ kò sí léyà àdàjáàjà pé adìẹ lápá àá o àbí pẹ́pẹ́ yẹ kò sí o subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka.